نواقض الإسلام لإمام الدعوة الشيخ محمد بن عبد الوهاب بن سليمان التميمي رحمه الله تعالى. àwọn nǹkan tó ń ba islam jẹ́ tí aṣíwájú ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run asheikh muhammad ọmọ abdulwahab ọmọ sulaiman àtẹ̀mímí kí ọlọ́run kẹ́ wọn bisimilahi rahman rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run i'lam anna nawaqid al-islam asharatu nawaqid. mọ̀ wípé àwọn nǹkan tí ń ba ìsìláàmù jẹ́ jẹ́ mẹ́wàá. al-awwal. alákọ̀ọ́kọ́. ashiriku fi ibadatillah qala ta'ala. ìmú orogún pẹ̀lú ọlọ́run níbi ìjọsìn fún ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ wípé. inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. dájúdájú ọlọ́run ò ní foríjì ìmú orogún pẹ̀lú rẹ̀ a sì máa ṣàforíjì fún ohun tí ó bá yàtọ̀ sí fún ẹni tó bá fẹ́. wa qala ó tún sọ wípé. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار dájúdájú ẹni tí ó mú orogún pẹ̀lú ọlọ́run àlùjọ́nà ti jẹ́ èèwọ̀ fún un àti pé iná ni ibùdé sí rẹ̀ kò sì ní sí alárànṣe fún àwọn alábòsí. ومن الذبح لغير الله كمن يذبح للجن أو للقب lára rẹ̀ ni ìdún wọn fún ohun tí ó yàtọ̀ sí ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ń dún wọn fún àlùjọ̀nù tàbí sàárè. àfáàní. ẹlẹ́ẹ̀kejì. man ja'ala baynahu wa bayna Allahi wasaya yad'uuhum wa yas'aluhum ash wa yatawakkalu alayhim kafara ijma'a ẹni tí ó bá gbé àwọn alàgàtà kalẹ̀ láàrin òun àti ọlọ́run tó ń ké pè wọ́n tí ó sì ń béèrè ìṣìpẹ̀ lọ́wọ́ wọn tí ó sì ń gbára lé wọn ẹni bẹ́ẹ̀ ti ṣàìgbàgbọ́ ní àpanupọ̀ wọn àáfàá. atharith. ẹlẹ́ẹ̀kẹta. man lam yukaffiri al-mushrikin aw shakka fi kufrihim aw sahhaha madhhabahum kafar ẹni tí kò bá gba àwọn ọ̀ṣẹbọ ní kèfèrí tàbí ó ń ṣiyèméjì sí ìjẹ́ kèfèrí wọn tàbí ó gbà wípé ojú ọ̀nà wọn dáa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti ṣàìgbàgbọ́. الرابع الاكري من اعتقد أن غير هدي النبي صلى الله عليه وسلم أكمل من هديه أو أن حكم غيره أحسن من حكمه كالذين يفضلون حكم الطواغيت على حكمه فهو كافر ẹni tí ó bá gbàgbọ́ wípé ìmọ̀nà tó yàtọ̀ sí ìmọ̀nà ti ànábì sallallahu alayhi wa sallam ó pé ju ìmọ̀nà ti ànábì lọ tàbí ìdájọ́ ẹni tí ó yàtọ̀ sí ànábì dára ju ti ànábì lọ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbọ́lá fún ìdájọ́ àwọn tí wọ́n fi kọjá ààlà lórí ìdájọ́ rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jẹ́ aláìgbàgbọ́. alkhamis. ẹlẹ́ẹ̀karùn-ún. من أبغض شيئا مما جاء به الرسول صلى الله عليه وسلم ولو عمل به كفر ẹni tí ó bá kórìíra nǹkan kan nínú nǹkan tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam mú wá kódà kí ó máa ṣe nǹkan náà irúfẹ́ níbẹ̀ ti ṣàìgbàgbọ́. asadis. ẹlẹ́ẹ̀kẹfà من استهزأ بشيء من دين الله أو ثوابه أو عقابه كفر ẹni tí ó bá ṣàwẹ́wà pẹ̀lú nǹkan kan nínú ẹ̀sìn ọlọ́run tàbí ẹ̀san rẹ̀ tàbí ìjìyà rẹ̀ ti ṣàìgbàgbọ́. والدليل قوله تعالى ẹ̀rí lórí eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé. قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون. لا تعتذروا قد كفرتم بعد إيمانكم sọ pé ṣé ọlọ́run àti àwọn àmì rẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ lẹ fi ń ṣàwẹ̀wá ẹ má wá àwíjàre dájúdájú ẹ ti ṣe àìgbàgbọ́ lẹ́yìn tí ẹ ti gbàgbọ́ tẹ́lẹ̀. السابع ẹlẹ́ẹ̀keje. السحر ومنه الصرف والعطف فمن فعله أو رضي به كفر Idán nínú rẹ̀ ni àlùpàyídà àti ìsopọ̀ ẹni tó bá ṣe é tàbí yọnu sí i ti ṣàìgbàgbọ́. wàdàlílù qawluhu ta'ala. ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé. wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur. àwọn méjèèjì kò ní kọ́ ẹnikẹ́ni àyàfi kí wọ́n sọ wípé dájúdájú. Dájú, àdánwò ni ajẹ́ má ṣe ṣàìgbàgbọ́. athamin. ẹlẹ́ẹ̀kẹjọ. mudhaharatu mushrikin wa mu'awanatuhum 'ala muslimin. ìkún àwọn ọ̀ṣẹ́bọ lọ́wọ́ àti ìrànwọ́ lọ́wọ́ lórí àwọn mùsùlùmí. wad-dalilu qawluhu ta'ala. ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé. wa man yatawallahum إن الله لا يهدي القوم الظالمين ẹni tí ó bá mú wọn ní ààyò àti aláàbò nínú yín ti di ara wọn dájúdájú ọlọ́run ò ní fi ọ̀nà mọ ìjọ àwọn alábòsí. àtàsìn. ẹlẹ́ẹ̀kẹsàn-án. mani ìtàkọ̀dà anna ba'dọ̀ nas yasa'u al-khuruju an shari'ati muhammadin sallallahu alayhi wa sallam kama wasi'a al-khadru al-khuruj. عن شريعة موسى عليه السلام فهو كافر. ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé ìgbàláàyè wà fún àwọn kan láti jáde kúrò lábẹ́ òfin ànábì muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìgbàláàyè ṣe wà fún khadru láti jáde lábẹ́ òfin ànábì musa alayhi salam irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jẹ́ aláìgbàgbọ́. ẹlẹ́ẹ̀kẹwàá الإعراض عن دين الله تعالى لا يتعلمه ولا يعمل به ìkọ̀yìn sí ẹ̀sìn ọlọ́run ìmá máa kọ́ tàbí mú lò. والدليل قوله تعالى ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون ta ló fi ń ṣe àbòsí tó ẹni tí wọ́n ṣe ìrántí àwọn ọ̀rọ̀ àti àmì olúwa rẹ̀ fún tí ó sì gúnrí kúrò níbẹ̀ dájúdájú á gbẹ̀san lára àwọn ọ̀daràn. wàlà fawqa fi jami'i hadhihi an hazili wal-jaddi wal-kha'ifi illa kò wá sí ìyàtọ̀ láàrin gbogbo nǹkan tó ń ba ìsìláàmù jẹ́ yìí yálà fún ẹni tí ó jẹ́ aláìlákàkún tàbí ẹni tí ó ń ka nǹkan kún àyàfi ẹni tí wọ́n bá jẹ nípa. وكلها من أعظم ما يكون خطرا ومن أكثر ما يكون وقوعا. gbogbo eléyìí jẹ́ nínú àwọn ohun tí ó fi ń gbùgbù jùlọ tí wọ́n sì máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà فينبغي للمسلم أن يحذرها ويخاف منها على نفسه ó tọ́ fún mùsùlùmí pé kí ó ṣọ́ra níbẹ̀ kí ó sì páyà fún ẹ̀mí ara rẹ̀. نعوذ بالله من موجبات غضبه وأليم عقابه. àsádi ọlọ́run kúrò níbi àwọn okùnfà ìbínú rẹ̀ àti ibi ìlékòkò ìyà rẹ̀. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa muhammad àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀